ọlọ́run olódùmarè ọba tó jẹ́ pé òun ló dá wa òun ló mọ wa òun ló mọ̀ wá òun ló ní ẹ̀mí ìfèsì wa nínú òrìṣà òkè tí gbogbo òrìṣà lẹ̀ ètò gbogbo omi. ó gbọ́dọ̀ pẹ́ tí wọ́n ń forí balẹ̀ fún. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè kí àwọn tí ọlọ́run olódùmarè tí ó ní ọmọ mi kí gbogbo àwọn olórí mi ṣe gbogbo àdúró tì mí kí gbogbo yín lápapọ̀ àti kí olórí Afọláṣadé àti olórí olúwa tóbi lọ́ba tí ò sí kú òdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọlọ́run olódùmarè àtúwò máa bá wa lọ́ra ẹ̀yìn gbogbo wa ayọ̀ ló kó olóògbé dùn gbogbo orí yín pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ọdún ọlọ́dún ọdún yìí ó yàtọ̀ púpọ̀ púpọ̀ nítorí wípé àdánwò orí ipò kò sẹ́ tó kọjá àdánwò ọlọ́run lódùmarè kò ní jẹ́ kí kankan yín orí àdánwò tó máa dùn ún lọ. kò sí funfun yìí ṣẹ́rí ayé kan wà tó ju ayé tí a wà yìí lọ mo ti tún sọ ayé kan wà tó ju ayé tí a wà yìí lọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ò mọ inú ẹ̀ ò mọ èròǹgbà ẹ̀ nínú ayé tá a wà yìí wípé kò sí tó jìn tó iná orí ẹni ló ń kó ní yọ dorí ẹ náà ní gbogbo ọ̀nà láyé tó rọgbà orí ẹ máa kó ẹ yọ. orí òun ni àpèsè olóṣùwájú ayé tí gbogbo ara ń tẹ̀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 ayọ̀ ìdùnnú náà máa fi pàdé ẹ̀ wípé a ìsinmi dé ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú ní ayé ẹni tó ń ṣe rere ayé ìlú tó máa jẹ ẹ̀sán ẹ̀ o ẹni tó ń ṣe bí ayé ìlú tó máa jẹ o àwọn kan ṣe bí títí títí wọ́n rò pé àwáyé má lọ rárá àwọn lẹ̀mí wọn máa ń ṣe rádaràda káàkiri ẹ̀mí wọn máa ń rábàbà kò kí ń nísinmi àwọn ọ̀tá yín tí wọn ò fẹ́ yín fún ni wọn ò ní nísinmi láyé. tẹ́ ẹ bá tún fi ayé sílẹ̀ ayé tó tún lọ bẹ́ẹ̀ rí wọn ò ní nísinmi láyé. tẹ́ra rí gbogbo orí tẹ́ rí kò sí èyí tí Olódùmarè tí ò dá dáadáa èèyàn ló máa ń sọ pátọ̀ mú àwọn mi ìkílẹ̀ ọ̀la tó mọ́ ògo oníkálukú ìràwọ̀ kọ̀ọ̀kan ni oníkálukú ní o tẹ́ ẹ bá wo ojú sánmọ̀ àwọn ìràwọ̀ kan ó máa ń mọ́lé ju ìràwọ̀ lọ ẹ bá mi bá orin yín sọ̀rọ̀ ó ń bá wọn òótọ́ mo sọ fún yín o ẹrù tó kò lẹ́nu ó ń gbọ́ o ẹni ìràwọ̀ yín tí ọmọ aráyé ti yí lọlẹ̀ ẹni kí ẹlẹ́dàá yín kó yí sókè padà ẹ má ka ọ̀rọ̀ mi ẹ má ti sẹ́gbẹ́ o kò sí ẹ̀dá tó kọjá àdánwò gbogbo ìràwọ̀ ẹ. ènìyàn ló so bá bẹ̀dú àwọn kan iṣẹ́ wọn ló máa yí àwọn lọ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ti yí lọ́nà á lé lé lé kò ní bá a sáré títí títí ẹlòmíì ìràwọ̀ àmúbọ́ ni ẹ bá orí yìí sọ̀rọ̀ ń dán orí yìí ló jẹ tó. iṣẹ́ tó ń ṣe ẹ ẹlẹ́dàá yín sọ̀rọ̀ nígbà níràwọ̀ mi tí wọ́n ti yí lọlẹ̀ adẹ́dá aṣẹ̀dá adániwáyé bá mi yí sókè lórí mi ló gbà fún mi lórí mi jà fún mi. àti olówó olódùmarè àti ẹlẹ́dàá mi àtòrí mi máa ní kí wá jẹ Ọọ̀ni Ifẹ̀ nígbà tí mo lọ ìlú fìyí ló ṣẹ̀ṣẹ̀ yé mi pé agbára ó wà lórí tẹ̀ torí ọlọ́run olódùmarè àti àwọn aláṣẹ́gun jẹ́ ọṣẹ́ wọn mi ò rò pé mo lè ṣe fún ọjọ́ mẹ́fà yányán oúnjẹ ò tiẹ̀ lọ lẹ́nu mi mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń mú mi àwa bóyá bí ògì láti fi fi gbéra ṣùgbọ́n mo ní ìwọ ẹlẹ́dà mi mo tún fẹ́ mọ̀ ẹ́ sí ìwọ ọlọ́run mi mo fẹ́ mọ̀ ẹ́ sí ẹ̀yin aláṣekù àdánwò yìí mo fẹ́ tọ́nà sí ibi ló ń wá mo wá rí oríṣiríṣi ẹ̀dá. E ẹ̀dá mi wà àwọn ti so mọ́lẹ̀ ẹ̀dá mi wà àwọn ológun ṣáájú ológun wọ́n ṣe ibi sílé ayé wọ́n ti gbẹ̀kọ́ ah! ẹ̀dá mi wà bó ṣe wá sílé ayé bẹ́ẹ̀ lọ́nu ṣe máa jáde. mo sọ fún ẹ̀dá mi wà ẹ̀ṣẹ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹ̀ṣẹ̀ látọwọ́ bàbá látọwọ́ ìyá láti ìran dé ìran ẹ̀ṣẹ̀ náà dẹ̀ so mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà láàrin wa o mi ní tàn yín àní kẹ́ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá oyin sọ̀rọ̀ nítorí pé àsìkò àṣẹ la wà mi jẹ nǹkan epo mi jẹ nǹkan iyọ̀ àti lómi gan olódùmarè fún mi ní orí ọ̀fẹ́ ẹ gbà àwẹ̀ ẹ gbàdúrà ọ̀rọ̀ á súnmọ́ yín ọlọ́run olódùmarè àbámi dúró tì yín ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà gbogbo ayé ò ní lò fún yín kò dìgbà tẹ́ ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ tàbí imam ẹ̀yin kan tó bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ ẹnikẹ́ni tó ti so mọ́lẹ̀ lónìí mo fi oore ọ̀fẹ́ tí mo ní tó ń borí kéléré ní o ẹ̀rọ bá mi ẹ̀rọ ayé bá mi o ẹ̀rọ ayé bá mi ọ̀pọ̀lọpọ̀ mọ̀ á ṣàmà lè kò ní bá á sáré títí títí tó wọ́n lọ́wọ́ ẹlòmíì dẹ̀ lè báyìí ó bá bó ṣe bá báyìí àìsàn ló ń wò ẹlòmíì lè lè lè báyìí bó ṣe bá báyìí ó fi ayé sílẹ̀ jáde láyé oríṣiríṣi ló wà o àìsẹ́ẹ̀ ẹ̀dá tí ọlọ́run dá ẹ ẹ̀dá tí ọlọ́run dá ẹ ní àsìkò àṣẹ yìí torí tàṣẹ tàṣẹ lọ́jọ́ fi ń yọ tàṣẹ tàṣẹ lóòrùn fi ń rọ̀ alábàálàṣẹ. kábíyèsí olódùmarè ọba adẹ́dàá ẹ̀ṣẹ̀dá òrìṣà òkè a ní kó di orí ẹ̀ músẹ̀ tèmi yé mi má fi orí ẹ̀ lẹ́ o àsìkò yìí ṣe pàtàkì púpọ̀ nítorí òòtú fẹ̀yìngàn láti ń ṣe ìrántí ọjọ́ tí ọjọ́ di ọjọ́ ọlọ́run olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ àṣẹ ní ọjọ́ àṣẹ gbogbo tó fẹ́ láyé máa bèrè o èmi bèrè tèmi mo rí ìmọ́lẹ̀ o àdánwò tí ó tóbi tí mo rò pé kò ṣeé yanjú nígbà tí mo rẹra mi sílẹ̀ òkè ìṣòro yìí ó di pẹ̀tẹ́lẹ̀ o òkè ìṣòro tí yín náà di pẹ̀tẹ́lẹ̀. ẹ ní ṣíṣe ọ̀tá tó so yín mọ́lẹ̀ ìpinnu ojú ẹ̀ máa máa rí. ọlọ́run máa bá àwọn ọ̀tá yóò ní nísìnyí báwo pé ìlọ́ta o máa rò lọ́tọ̀ ẹni o tún tọ́ ara ẹ báwo pé ìlọ́ta